kéèyàn tẹpẹlẹ má tó àṣìṣe pẹ̀lú pé kí ìdìbò kọ̀wọ́ náà ìgbà tó náà bá ní kí wọ́n wá sí ọlọ́run bá wá ó ní fọmọ́n àjẹgà bí èmi bàdé máa já àgàmínà láàrin nìfọ́kùn gbogbo ẹni tó bá tó bá wọn mùsùlùmí bẹ̀rẹ̀ látòrí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó bá tún sẹnu kóró bọ́ ọ sí fàǹfà tó sẹnu kóró bọ́ ọ sàríyànjiyàn nípa pàápàá ànábì Ìsá ìwọlẹ́rù ọlọ́ni ìwọlọ́mọ amáríyàmà ni ìwọ ni kìí sọ ọlọ́run ìwọ ni kìí sọmọ ọlọ́run ìwọ ni kìí ṣe mẹ́ta lọ́kàn ọlọ́run àwọn wọn bọ̀ ọ sí wọn lọ́ọ́ lọ àwọn akẹ́kọ̀ọ́ sùn wọn ni ọdọ ọmọ Ọlọ́run ni àwọn kan tó wò sùn àwọn ni ọdọ mẹ́ta lọkọ Ọlọ́run ni tọ́lá ní àjẹkẹ fi ìmọ̀ bẹ̀rẹ̀ náà já akẹ́mi náà láàrin ìfọ́kùnrin gbogbo ẹni tó bá túbọ̀ ṣe fanfa lórí rẹ̀ lẹ́yìn ìgbà tí màtí bí bọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba wa wàá sọ fún wọn yìí تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم تعالوا إمام إيه إمام إيه ẹ má sá o torí ojú àwọn ńkọ́ làwọn òbí sọ mi. nàdùrù abẹ́nà ẹ jẹ́ pè àwọn ọmọ wa káwọn fi àwọn ọmọ wa wà abẹ́nà ọkọ̀ wà á tún tẹ̀lẹ̀rù abẹ́nà ọkọ̀ ẹ̀yin náà pa àwọn ọmọ yín fún wa. wà ní eyin naa fa àwọn ìyàwó sẹ́ àwọn mi wa kápẹ́ ọ̀sán jáde wà ní sẹ́ sàánà àwọn ìyàwó ti yín náà. ẹ̀sìn wọn káwọn náà jáde. wà á ń kó sànà wà á ń kó sàkún kakura tiwa jáde kẹ́yìn náà múra yín jáde. kò sí ìmọ̀dé ọ̀sẹ̀lẹ̀ ok kìí sá ọ̀kẹ́ náà á ti fa ẹ̀ ọ̀kẹ́ nísìnyí àgọ́ ẹ̀ nípa kó àwọn ọmọ ajá sí ẹ̀yin náà kò sí yín jáde ẹ̀ ẹ̀ ìyàwó ẹ̀yin náà kò sí yín jáde àwa náà tẹ̀yìn ká ní ọ̀sẹ̀lẹ̀ wọ́n kò di síkìtì mi ẹ̀rọ pé kìí ṣe títí lélẹ́yìn má. tó máa nà bẹ tẹ́hìl lẹ́yìn náà káwọn múra sábẹ́ wa ti ṣe káwọn máa ṣe pè àtú àti ṣe tẹ̀pẹ̀tẹ̀pẹ̀. فنجعل لعنة الله على الكاذبين كوا pẹ̀lú ẹ̀yin káwá jọ pé kí ègún ọlọ́run kọ́ máa jẹ́ ti àwọn òkúrọ́nu wa báwa bá lò kúrọ bẹ́yìn bá lò kúrọ kéègbọn ọlọ́run máa bẹ pẹ̀lú òkúrọ bẹ́ẹ̀ níta kòjọ sí náà nígbà tí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ alẹ́ sallallahu alaihi wa sallam wọ́n mú Hasan àti Hussein wọ́n mú wọn lọ́wọ́ pé in practice kìí ṣe pé alukóran tẹ́lẹ̀ bọ́lá ti ń sọ̀ kalẹ̀ wọn practicalize ẹlẹ́ẹ̀kan náà títí pípọ̀ àti sọ àlùkùránì kí n tá a gbé pamọ́ àbí tá a máa fi rajú láàárọ̀ láàárọ̀ fún àwọn àlùbáríkà àbí àbí ẹ̀kọ́ ni ẹlòmíì tó a ti gbá kùránì yóò kí tiẹ̀ ẹ ẹ ṣe tọ́lọ̀ sọ kùránì kalẹ̀ fún àbí wọ́n ti ń pa kùránì kagbọ́n lọ kà níbi olókùn àbí wọ́n ti ń pa kùránì kagbọ́n bàbá kan wá gbọ́ kó kó orí kọ́ńtrákì kan gbà ẹ wà máa ìwé tẹ́tẹ́ gbọ́dọ̀ mú tí mo bá sọ̀kalẹ̀ sórí àpáta yọ pọ̀ wọ́mọ́wọ́mọ́ àwọn èèyàn á sọ bí ìwé ìpawó jẹ àwọn òbí dá. bí sẹ́ sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà lànà bìtìní wa hasan àti ọ̀sẹ̀ ẹ̀ má bọ́ ń bè àwọn ọmọ ọmọ ànẹ́bì àwọn ọmọ fatima bí sọmọ ànẹ́bì sọlọ́lá àdìsẹ́ ẹ̀yẹ́ má bọ́ ń sọmọ ànẹ́bì ni wọ́n tààràtà àbọ̀mọ ọmọ ànẹ́bì náà ọmọ ọmọ ànábì ọmọ ọmọ ànábì lọ́kùnrin àbọ̀ ọmọ ọmọ ànábì lóbìnrin ọmọ ọmọ ànábì lóbìnrin àwọn olùmọ̀ọ́ pé rí bẹ́ńdì lórí wípé àbẹ̀nà olùbẹ̀nẹ́sì àbẹ̀nà ọ̀kà àwọn ọmọ tó ọmọ rẹ bìnrin bá bí ọmọ rẹ náà ni bàbá tó wá lé àwọn ọmọ ọmọbìnrin rẹ dàbí kẹ́mẹ́ lọ léyìn. ṣé nǹkan bá àti náà ṣe ní ìdí tó ọmọ ikùn yìí bá wọn mọ ìtọ́jú ẹ wọn mọ fọra lórí sẹ́ẹ̀dì fún mùsàlù ló jẹ màá bọ̀ ra bàtọ̀ fún mùsàlù torí dájú ẹ nígbà tó wọn àti kiri mo máa ń tọ́jú ẹ màá tọ́jú wọ́n jùlọ fa nítorí pé ọmọ tọmọ rẹ kùnrin bínú ọkọ̀ ogun àmọ́ ọmọ tí ọmọ rẹ bìnrin bí ọ̀gbọ̀n tó ẹ fún wọn kulikuli tó ẹ tètè máa lọ lé bàbá yín o subhanallah síbò mọ ẹyin náà làwọn náà ilé yẹn bẹ́ẹ̀ ló jẹ́ abẹ́lé ayé ojú dúdú kó tó di pé islam bẹ́ẹ̀ wọ́n ka ọmọ tí wọ́n bí nínú sọ́mọ wọn ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ọmọ tó máa wọn ọkùnrin bá wá bí wọ́n tún kà fún àwọn ọmọ wọn kò bá àjọkùnrin lọ́mọ wọn bí ọmọ ọmọ ọmọ wọn ọkùnrin bí kò àjọkùnrin lójú wọ́n tún kà fún ọmọ wọn àmọ́ ọmọ tí ọmọ ọmọbìnrin bá bí wọ́n kà fún ọmọ ẹlòmíì torí àwọn ọmọ sọ̀kè bànú náà bànú abẹ́nà àkìlà àwọn ọmọ wa làwọn ọmọ ọmọ wa kùnrin ọmọ tí ọmọ wa kùnrin bí ọmọ wa wà bẹ́ẹ̀ náà náà bẹ́ẹ̀ hùn náà bẹ́ẹ̀ náà الرجال الأباعد أما هو بنيوا àwọn ọmọ táwọn bá bí ọmọ àwọn mí ni o ẹgbẹ́ àdàbí bírèkì gbogbo protocol burúkú wọn ni wọ hasan àti hussein ẹ̀yẹ́ máa bọ́ bí ọlọ́run sọ pé náà dùrú abẹ́nà àná tó bá yẹ kó wọn jẹ́ abẹ́nà àlè nàbí sallallahu alaihi wa sallam anábì ọba ti pè wọn tí wọn bá sọ ọmọ bá nàbí sallallahu alaihi anábì ọba ti pè wọn ibú ọmọ ọmọbìnrin wa ni wọ́n sọ ọmọ wa abẹ́dẹ́n ànábì ní ẹ̀yẹ́ máa bọ̀ ń bì lórí kàtàrà rẹ̀ kọ́ mọ́ ọ kásì dáadáa sáwọn ọmọ wa kásì dáadáa sáwọn ọmọ tó máa wá bí kò bá àti ọmọkùnrin ló bí kò bá àti ọmọbìnrin ló bí gbogbo wọn kọ́ ọmọ wa ni torí ẹ̀ lábẹ́ mi ti fọ́ àtúntò sọ pé ẹnìyàn ní àdá sẹ́yẹ ọmọ mi yà síwájú wọn tọ́ka títà ní alhàdà bákan náà ànábì sọ lọ́wọ́ àti sọ nígbẹ̀yìn bá mahadi minna ahlul bayt nínú àwọn ará ilé ànábì ló ti jáde sòtọ́ mọ ọmọ rẹ̀ bá sọ ọmọ rẹ̀ àtàrà hasan agbọn hasan ló ti jáde ismuhu kasmi wasmu abihi kasmi ali orúkọ rẹ̀ dàbí orúkọ inú ànábì sallallahu alaihi wa sallam orúkọ bàbá rẹ̀ sì dàbí orúkọ bàbá ànábì sallallahu alaihi wa sallam yẹn ni kí ni kọ́ máa jẹ́ muhammad ọmọ abdullahi àbí kọ́ máa jẹ́ ahamadu ọmọ abdillah anabi sọlọ asílẹ níbi ìwọ̀n fi hàn wá pé ọmọ ọmọ wa ti ní kọ́ ọmọ wa rẹ̀ bákan náà Fatima tí sọmọ anabi sọlọ asílẹ òun náà ń bọ̀ lẹ́yìn òun náà tẹ̀lé wọn tó yàtọ̀ sẹ́ni tí ọ̀fẹ́ fún ọmọ ọmọbìnrin tó bí àbí òye wa ẹlòmíì ní sọlá bí ma wọn kò ní àbúzẹ́yìn àbúzẹ́yìn abu zayini baba zayidu torí pé zayidu lọ́mọ rẹ̀ kọ́kọ́ bí inú rẹ̀ ọ̀nà wa dùn kí mo lẹ́wà ọ̀ nílé abu zayidu inú rẹ̀ dùn yẹ ẹ̀ àmì tó bá yẹ kí akọ́bí rẹ̀ ọjọ́ obìnrin wọn á sọ ní màwúyánà pé abúkílà yìí lọ kò sí sọ kí ló ní sí sọ torí kọ̀ọ̀kan fún kò kò bí rásìkò sọ àbùkù ó ń rùn lọ́wọ́ kò sí ààbò ìgbẹ́ bọ́ wọn gbé wọn kó ní àbówó màríyàmà kí ló burú kì í sọ ọmọ yìí sí bọ́ ọmọ yìí àbó màríyàmà ṣe torí ẹ̀ àtàyẹ̀ ti ń bẹ̀ lónìí lọ́dọ̀ àwọn ẹni tó lé pé jàdí bí yàtọ̀ náà níbi kíbi láì ìgbẹ́ náà ẹ̀wà lọ́wọ́ àrùn tó bá fi ẹ̀rọ nígbà tó lé fún ọmọbìnrin ìyàwó rẹ̀ kọ́kọ́ fi ẹgbẹ́ abúrú kẹ́kọ̀ọ́ ẹni pé abúrú nùrà abúrú nùrà abúrú nùrà wọ́n ti di ẹ̀kejì ìyàwó bá bí ọmọkùnrin wọ́n ti ní àfúlàzì nani ọjà òmùra ọ̀bù àfúlàzì rárá ló burú ebi bàbá nùrà jọ ẹ ẹ dàpọ̀ sí nùrà náà ní fíìlì pé níbi tí mo dára bàbá núra dùn àpè bàbá ìtẹ́lẹ̀ pé ní ẹni ìdí bàbá blasí ló kó burú. Fatima náà tẹ́lẹ̀ wọn ilé ìtumọ̀ sí pé náà ògbékòbìnrin ọmọ ìjà ti kóró òrùn àbí òye wa Fatima tẹ̀lé wọn ẹ̀kọ́ mbẹ́mbẹ́ wọn tó wá sí àwọn ẹ̀rọ máa ń lè pe no outing. Fáwọn ọ̀lẹ́lẹ́ fà wọ́n yẹ kọ́ máa yàgbẹ́ lé kọ́ máa ya because ọ̀kọ́rọ́nà ti ìbò ìbò ẹjọ́ kò lè kí ẹ tó máa yàgbẹ́ ní ara àwọn òbí ta bí ọ̀gá ọlọ́jáde ìgbéjáde kọjá máa ṣe táwọn kan máa ṣe ní ọ̀dọ̀ adájọ́ àwọn ìsọ̀rọ̀ náà tó ọwọ́ aṣọ fún yàrá pé kí lọ ló ń lọ yìí o olóṣù mélòó ni o máa ń lò nílẹ̀ ọwọ́ àlọ́ wa ní kí lọ ló ń lọ yìí o gbogbo tó mú lè ṣẹlẹ̀ láyé ọ̀gọ̀dọ̀ jáde ìyàwó ọ̀wọ́ ara ti bí ìrìbí tá bá yàgbẹ́ tá bá tọ̀ kọ́ ó sì lọ ọ̀gọ̀dọ̀ jáde àwọn ìdìbò fún àwọn àti wà lórí ìdáyà ẹ máa wọ ìdáyà o so nígbà tó yá ìyàwó yà bẹ wọn kó pamọ́ ní kó wọn kó pamọ́ ní kó ó ti tó kó ọ̀gá ìgbẹ́ mọ́ àwọn ìgbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú gbẹdúrà fúnnu lé àwọn ìgbẹ́ torí ẹ bá fọmọ lọkọ ẹ máa wá sí o ẹ máa wá sí o hmm. torí pé ọba lọ fọmọ kọ dáa tòun gbà tó bá ti tẹ lọ́wọ́ tó tọ̀ kó gbé débẹ̀ ṣùgbọ́n yẹn tó wá pọ̀ lólé àwọn òbílẹ̀ níbi tí odò mu àwọn tó ń yí padà àwọn ọmọ wọn tó funfun kí ẹni tó lò ń jáde tó wọlé nígbà tó wọlé àwọn òbílẹ̀ tó ń ṣe kọ́ ọ̀rọ̀ jì àwọn ọmọ ti lálàyé ìyàwó ti lálàyé ó torí àlùjẹ́ náà ọwọ́ àlọ́dọ̀ ọkọ náà lọ́nà fúlàní pé kí wọ́n bá sọ ọ̀sùn. àkàràmọ̀kúwà nígbà tí wọ́n lọ yàgbẹ́ ní pápápápá ni wàá tẹ́gùn fẹ́ bá. ọmọ ọkọ̀ ọkọ̀ mú àbọ̀ ọmọ ìyá múlẹ̀ kátúwá pé ní yàrá àwọn òbí lẹ́yìn ti tún sàmọ́tò tó wà létí jù nígbà wọn nígbà ọlẹ́ ẹ̀kọ́ kẹta nítorí pé gbogbo ìsìnà láyé ni wọ́n máa ń máa sórí kẹta ẹ̀mọ́tò wọn lè tẹ́ bá bí wọn àwọn sì rán náà ní owó ọlọ́mọdé kí ìdáyọ̀ ojú padà kó ti dọ̀lá náà àwọn ènìyàn bọ̀ wájú ẹ̀dá gbogbo dáǹsì láyé sẹ́ni àbọ̀ wájú àmì ní àbí ìsàmì àmì ní nà ńgbà tí ìsàwó àbáwọn kan lọ gbọ́dọ̀ bí òlè bí àwọn míì àmì ní yẹn bí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam níta ń ṣe ìtọ́nà ní abẹ́ ìtọ́nà wọ́n ga ìdì rẹ wọ́n tún fún ọ láwọn òwe tó tún ká lórí tìrìtìrìtì wọ́ lọ́wọ́ adájọ́ torí gbèdé ìgbà yìí Fatima náà tẹ̀lé ilé ìtumọ̀ sí pé ìyàwó rẹ tó máa ní bùkátà tó fẹ́ gbọ́ lóde tí o ti kà kó fún ọ lọ lọ gbọ́ òbúrú lọ gbọ́ tó bá ti múra lọ́nà tó ń fẹ́ ìdúrókọ ló ń bọ̀ àmọ́ tó bá takò fún ọlọ́run tó fìdí kọkùnrin lúpọ̀ mọ́bìnrin ọkùnrin jáde ọkùnrin wọ́n wọ́n á bí ife máa tẹ́lẹ̀ o hẹ́n tí ó di kọkùnrin dòbin obìnrin dọ́kùn wọ́n máa kọ́ ẹ̀jẹ̀ lóra àwọn olùdílà gbogbo sẹ́jọ́ bá ti tó bá ń tipa ń lúpọ̀ mọ́ra wa ẹ̀sìn Islam ti lé wọ̀ àmọ́ tó bá ní bùkátà tó fẹ́ lọ gbọ́ lóde Islam ọ̀pọ̀ ìpè kọjá àdìpọ̀ lọ gbọ́ tán Ali radiyallahu anhu òun náà tó tẹ̀lé òun náà tẹ̀lé Fatima anabi sallallahu alaihi wasallam wa sọ fún wọn pé in ana da'awtu fa aminu tí mo bá ti lé ní sàdúà ìyẹn máa ṣe kí ni àmì àwọn ìtọ́ wọn jù lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi kó jáde kì í ti kó àwọn ọmọ ọ̀dọ́. ẹ̀rọ fáwọn ní sábà fẹ́ àlejò àwọn ọmọ tó wá sí o àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣe mọ̀ pé abẹ́nusọ̀lá ṣọlá ò sí bẹ́ẹ̀ ọlọ́run àlẹ́bí ẹ̀kọ́ ti pọ̀ jù sọlọ́lá àríwá rẹ̀ pé pé àwọn àbúrò rẹ̀ rà àwọn akíníkẹ́ kálọ̀ àbúrò rẹ̀ rà lọ. ọlọ́run ní lẹ́tọ̀rọ̀ àbẹ̀nà àti nìta àná àtàwọn gẹ́gẹ́ fúnra wa. táwọn akọ̀mọ́ wa lọ fọ àwọn èèyàn míì dáàmú torí tí wọ́n já búká táwọn ti jókòó dáàbò ní wọn kò sọ àwọn ọmọ mi wà bàbá tí káwọn àná bí ẹ̀yìn kọ́ bí ẹ̀yìn kọ́ ayọ̀ ẹ̀yìn ọ̀bá yín kò sí báyìí <laughs> eléyìí fi àwa pé ẹ̀sìn Islam ó fi hàn pé ẹ̀yin náà bẹ̀rẹ̀ fúnra yín tọ̀ alóòtúmọ̀ àtúmọ̀ àtúmọ̀ bá ń tẹ́ sàdúà ẹ̀yẹn máa tẹ̀ àmì ó túmọ̀ sí pé ìgbà tẹ́nìkan máa ń sàdúà àtòhun àtẹsíǹsì àmì ni wọn jọ ń ṣàdúrà gébà nàbí musa ń ṣàdúrà aleyhi sọlá aleyhi sọlá tó sẹlẹ sábúrò rẹ harun tó ń ṣe àmì aleyhi sẹlẹ tọ́lá ń sọ pé kọ́dọ̀ kò jí bá dàwọ́ tó kù mà ọlọ́run ti dáhùn àdúrà yìí méjèèjì ó túnbọ̀ tó àtẹ̀ǹtì ń ń ṣàmì ni wọ́n jọ ń ṣàdúrà àtẹ̀ǹtì ń ṣàdúrà àtẹ̀ǹtì ń ṣàmì ni wọ́n jọ ń ṣàdúrà kòsí léyìí ó túmọ̀ sí pé ibi táwa ti múnu tó ká máa kójọ sàdúà kò sí ẹ̀rí tó fẹ́fẹ́ ni tí ó ní àkójọ sàdúà tí wọ́n á ń fi àdúrà wọn fi àmì fa sí ìpìlẹ̀ yín lọ sí tẹ̀mọ̀kọ́rọ̀ ìpè níbí tàbí òye wa tó nítorí di eléyìí ajẹ́rò ti jẹ́ mi torí di eléyìí eléyìí fi hàn wá pé ìrábàbà ni wọ́n ti ọlọ́run pẹ̀lú àdúrà ti ṣe èyí tó ṣe pé ó tún lè ní kásìpè nu ìwọ́n pè ní kẹ́ni àlùmọ́bà àlà gbalaja àlà ànàtọ́lọ́ọ̀hì àlẹ́ ìkàlẹ́bí. táyà yìí ń bẹ́ẹ̀ náà wáyà tó tọ́ka sí pé òṣìṣẹ́ ọlọ́dà lẹ́nu Muhammad lọ́wọ́ àríwá ìṣẹ̀lẹ̀. ìwọ́n náà fi pè wọ́n pé ẹ wá kádìjọ́ rábàbà pọ̀ lọ́n ká wá sépè fọ́pùrọ́ fún òsì àbí bẹ́ẹ̀ kọ́ ni kó lè jáwọ́ rẹ̀ pé àwọn òkúrọ̀ ni wọ́n darí á ṣe pé léyìí káwọn àdìpẹ́ rí tọ́lọ̀ ó fún wọn sí òfin ọ̀rọ̀ àtàdédé fẹlẹ̀ fi hàn pé òjíṣẹ́ ọlọ́run ní anábìá Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọ́n kọ́ láti ṣe pé wọ́n padà lù wọ́n ń sàdédé à fi ẹgbẹ̀rún ohun ọ̀sọ́ góòlù lọ́fẹ̀ẹ́ ránṣẹ́ àbí ẹgbẹ̀rún ọ̀ṣọ́ góòlù àti fìfàdákà lọ́fẹ̀ẹ́ ránṣẹ́ sọ́dọ̀ nàbí Muhammad sọlá àbúlá lọ́fọ́n gẹ́gẹ́ bí nǹkan kan. àwọn olùmọ̀ nígbà tẹ̀sí wa pé kí ló dé tó náà ti sọ pé ká pa àwọn ọmọ wa náà kó tó sọ pé ká pa àwọn ìyàwó wa kó tó wá sọ pé ká porí ara wa. wọ́n ní sísẹ́ sọ pé ká àwọn ọmọ wa lákọ̀ọ́kọ́ oní pé ọmọ ọmọ lọ́dún ìyàn ìyàwó lọ lẹ́yìn ẹbí tí àwọn bá sẹ́yìn kò máa lọ lé ní òun kọ̀ lẹ̀ àbí ẹ̀kọ́ ọmọ ń kọ́ tí wọ́n bá lọ kọ ìyàwó tọmọtọmọ ńgbọ́ bá ya àwọn yóò gbé ah bí tọmọ kọ́ o bàbá fọwọ́ sí bọ́mọ wí àbọ̀wọ́ àmàrà fáwọlẹ́lá tó ń torí pé ọmọ ọ wà nílẹ̀ ní ọmọ èèyàn ó sì ka ọmọ rẹ̀ fún ga bàbá rẹ̀ lọ bọ́lá ti dá yẹn ọmọ súnmọ́ yẹn ju bí rẹ̀ lọ ó súnmọ́ yẹn ju bàbá àtìyá lọ tọ nítorí pé gbogbo wàhálà tẹ̀ ń ṣe ìtàlẹ́fẹ́ sílẹ̀ fún ọmọ ẹ wo àwọn olóyìn tí wọ́n lówó wọn lè fi kọ́bọ̀ márùn-ún báyẹn ṣeré àmọ́ wọn kọ̀ láti fi gbogbo mílíọ̀nù àìníye ńlẹ̀ fáwọn ọmọ àbíbẹ̀kọ inú wọn tún máa dùn ní ìpèsè làwọn fi lẹ̀ fún ọmọ àwọn torí ẹ̀ lọ́nà tó kọ́kọ́ da pọ̀ mọ́ kẹ́lí bá a mọ̀ pé àwọn ò mú ọ̀rọ̀ pé ká tètè fúnra wa ìlérí ńtọ́ wọ́n ti lọ́dọ̀ wa àmújáde àwọn ọmọ wa ìyẹn ni pé kó bá já sí pé gbogbo wọ́n parun ká kùtù ká kùtù létílé ká pọ̀ kùrùn sẹ́nu fẹ́ sìn kéésì kéré tí wọ́n wá fọwọ́ jábí tẹnu ìròyìn ọlọ́lọ́lẹ́sìn ẹ̀sìn òkè òǹkọ́ta lè máa ta lè máa ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá tẹ̀lé kó báwọn mi ṣe máa sọ mi ibi kásá ti wo jẹ lọ́jà àwọn olùdíjà tí ọ̀rọ̀ jẹ náà láyé tó ọ̀rọ̀ lọ tí oúnjẹ náà láyé tọ́jú ọ̀hún yóò kó lè bá a lọ ṣe déédéé àyè tó ti tètè fún un náà dáná torí ìdílé ìgbàlè wọ́n wá ní wọ́n dárúkọ àwọn ìyàwó wa síwájú àwa nítorí pé ọmọ èèyàn máa kẹ́yàwó rẹ̀ yìí máa gẹ̀ yìí máa bá bàrà rẹ̀ gan ju bí ara rẹ̀ lọ nígbà tí àwọn ọ̀rọ̀ àti fẹ̀. bẹ́ẹ̀ ni àgbẹ̀ kọ ẹ̀rí kí ìgbà tí wọ́n fẹ́ máa ọ̀wọ́n náà fẹ́ máa wọ ẹsẹ̀ wọ́n lè máa wọ pírímíà kí o sì máa ra imperial ẹ̀dà fún ìyàwó rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tòun jẹ́ sí ìyàwó rẹ̀ bá ní ah, ẹ̀ ń sálùfẹ́ mọ́sẹ̀ pé ẹ̀ kìnnìkan àbí kí n tiẹ̀ lọ lójú ní ọkùnrin lélẹ̀ yẹ fa ó ní pírímíà ọkùnrin lọ yẹ ẹ̀yin ọmọ ẹ̀sán lọ bá ara kíni wá ìgbéri alẹ̀ dà bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ìwọ bàbá tó yẹ kó basili ní ọlọ́mọ ẹni kò fi para ni ìwọ náà lọ lọ ra lọ́tò fúnyàwó rẹ̀ àbí ẹ̀kọ́ ni jọ́ọ̀ì ọlọ́ra fúnyàwó rẹ̀ àbí ẹ̀kọ́ ni gbogbo lotion gbogbo kí ewu lọkùnrin ní para kíkí lọ́bẹ̀ẹ́ nígbà tí bọ́ọ̀kì bá wà ní wàá sí ọrùn ọrùn gbára àmọ́ òkè nìjà tó ìsìnkú ra lọ. àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn àpárá kí wọ́n àtẹ́kù bọ́ọ̀kì bá lọ àmọ́ pé ọkọ̀ kò ní làkà ewu lele yìí títí wọn ti di òbí. so àmọ́pin ìdí kólékólé là àmọ́pin kódà bàbá aráyè ní bàtí bàtí nǹkan wá ti fẹ́ pọ̀ jù pé ah ìwọ́n gbogbo eléyìí. so torí bí ẹ̀kọ́ bọ́ọ̀lù ọ̀sẹ̀ dá àwọn ọkùnrin ni pé wọ́n tún máa kà àwọn ìyàwó wọn kún ẹ̀wù mélòó làwọn mélòó mélòó kálukú ti rà fún ìyàwó rẹ̀ láyé àbí bẹ́ẹ̀ kọ́ ni káwọn ọ̀tá ti jẹ́ pé jàlábíà ìyẹn lè wo jàlábíà nígbà mẹ́ẹ̀ẹ́dógún kótó di fọ ọ̀fọ̀ nù àbí ẹ̀kọ́ ni amófin ẹ máa wọ̀ kán láàárọ̀ wọ́n ti wọ̀ kán lálẹ́ wọ́n ti di kán láàárọ̀ la gbogbo wàhálà ti wọn ni ta ni rà fún wọn. lẹ́yìn fún àwọn ọkọ náà wọ́n sì máa kà wọ́n fún ní kíkà funfun ìkàrà wọn fún àìmọye wa ló jẹ́ pé ẹ̀yìn wọ́n ti gà tẹ́lẹsẹ̀ rẹ̀ báńkì ni tí gbogbo ẹ ti yá àmọ́ tó bá tètè rí pé ẹsẹ̀ ìyàwó òun àá àti ẹ̀gbọ́n tó ń tó ń jọ́pin àbí ẹ̀kọ́ ni màá rò kíkà kó tẹ̀ wá fún ọ ìwé rà á fún rẹ̀ eléyìí fi hàn pé bọ́lọ̀ ti dá ọmọ èèyàn onídéyàwó wọn tí wọn máa kà wọn tí ọba ti sẹ ní ẹgbẹ́ tí mo fi fún lákòókò ẹgbẹ́ tó bá sẹ yọ ká mọ tó àmọ́ tí ọba ti sẹ ọmọ ìyẹn máa kà wọn yóò gbé wọn sípò kan tó lẹgbẹ yẹ ẹ tó eléyìí náà máa tó obìnrin jẹ ńgbà mi pé kò síbò ń ṣe jẹ kò síbò yóò ti wá fi jà fi tẹ tó látọ̀ apá àwọn ìyàwó wa wa wọ́n á ń kó sẹ̀rẹ̀ wọ́n á ń kó sẹ̀rẹ̀ àwọn náà wà wà àwọn náà wà tó tó bá ti fi mú wọn náà lọ ọmọ kan àbí ọdọ lójú ọdọ lójú tó lẹ ẹsìn ti ẹsìn tí èèyàn máa ń ṣe ìlédè ń parẹ òkòtò ní látọ̀dọ̀ lọ tó rẹsì tó ní kó kó lọ ṣépè tó lè mú ọkú ẹ̀dá kò sí ọba tó dòdò yóò sọ pé kó lọ ṣépè tó lè mú ọkú èpè tó lè mú kí nǹkan rẹ̀ ọba ẹ̀jẹ̀ tí yóò ní kó lọ sí wàláhì kò ní kó lọ sí àmọ́ ńgbà tó yẹ kó lè dodo lọ́nà kò ní kó lọ sí bẹ́ẹ̀. فنجعل لعنة الله على الكاذبين káwa ṣépè pípé kí ìgbìmọ̀ ọlọ́ ọmọ àbá wọn kò lọ ilé ìfihàn pé kò ní dá kókó lọ kò ní dá fún láyé kò ní dá fún lọ́la òkèèyà wọ́n yóò fi ọmọ ìdílé lẹ́nu ìrẹsìlẹ̀ ẹ̀ tí ń kọ́ ọ̀rọ̀ lọ́mọ yọ tí wọ́n pa ní ìṣòwò àti lọ́mọ yọ wọ́n lè gbé ọ̀sẹ̀ sí wọn òkúrọ̀ kò rí nǹkan sí àbúrú ńlọra wọlé yóò sì dá kókó fún lọ́la òkèèyà ẹ̀rí láyé kì í òkúrò ìlẹ́yìn kò ìjàmọ̀ kán tètè bá ti lè dẹ́yìn kan lẹ́ẹ̀kìnní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tá a rí pé ń kúrọ́ ń sẹ́nu pé sẹ́nu á ń ta lọ sọ̀rọ̀ lágbára àwọn tẹ̀sí bí èèyàn lọ sọ̀rọ̀ tó omi wá sí èèyàn lẹ́sẹ̀ torí pé wọ́n ti sọ di ẹni tó ìtẹ̀ yẹ ká ká ọ̀rọ̀ rẹ̀ fún kàkà òdodo lọ́ọ̀ ká fi kọ́ra jẹ̀ náà gbogbo wa ti lè kókó ẹ̀já kó òdodo ká fi kọ́ra gbogbo ẹni tí òdodo ọba sọ ẹdì mú irú olùsọdẹ ni tí ó lẹ ní òdodo yìí máa sọ ní ìdẹni tí máa ṣe rere rere ṣíṣe àti máa gbé ní wàlú jẹnà bẹ́ẹ̀ làbẹ ní sọlọ wàlú sọlọ irọ́ pípa àti máa sọ de ká máa sọ ní ìdẹni tí ó máa dẹ́ṣẹ̀ nítorí pé irọ́ ló bí gbogbo ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ tẹ rí yẹn ẹnà ti sábà bí ká wọn náà torí de eléyìí báyìí ẹjẹ àtúbọ̀ tó pẹ́ fọlọ̀ lórí kò tó wá mùsùlùmí. Islam tó jẹ́ pé oníkàmọ́ fowó akínkàmọ́ fi sọ̀yà ìpèníjà lélẹ́yìí fún gbogbo ẹni tí máa ń wúra rẹ̀ fún wà lọ́nà nínú àwọn ẹni tí wọ́n pera wọn lọ́mọ lẹ́yìn Pọ́ọ̀lù tí wọ́n ń pe Jésù lọ́lọ́ àbí wọ́n ń pe lọ́mọ lọ àbí wọ́n ń pe mẹ́ta lọ́kàn lọ ẹ̀yẹ káwọn náà tiẹ̀ sáfin wò kí wọ́n ṣèpàdé wọ́n pe general convention torí káwọn tiẹ̀ fẹ́ dáhùn sùn mí lò àwọn ó ṣèpè ẹ̀kún trial wọn ọmọ wa kó gbogbo ìlú kan jọ kí gbogbo mùsùlùmí ìlú kan náà kóra jọ kí gbogbo ọjọ́ pàdé káma wa tẹlẹ pè káwa wòwò ibi tó máa já sí ọdájú pé títí ìlú kan bá ti jẹ sáǹpù ìlú kejì ò ní wáyé o lórí délé adúpẹ́ fọlọ lórí ìdẹ̀ra Islam adúpẹ́ fọlọ lórí ìdẹ̀ra alukọ̀rọ̀ káàdì adúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀ra nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àti dúpẹ́ lórí ìdẹ̀ra sunna ọlọ́run bá má pa dáadáa wá dàtà ìdá láàmú náà ọlọ́run túbọ̀ fi rọ̀ wá lọ́rùn fún wa ní àlékún àgbọ̀yé nínú ẹ̀sìn rẹ̀ àwa lọ lórí àti má fi ṣe wa kó o fẹ́ subhanallah alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk tó bá ní àwọn kọ̀ǹtẹ́ẹ̀tà náà nínú àwọn ọ̀sẹ̀rọ̀ wọn àwọn ọmọ ìdílé àwọn tó ń polówó ti pé àwọn ọmọ ìta àyè ìfẹ́ láti ti ṣàyẹ̀dá bí ọjọ́ rẹ̀ ṣé ó tọ́ pé tábà jọ ti ọ̀rọ̀ rẹ̀ ní nítorí láàrín àti àbáyé náà tí wọ́n pọ̀ sí wọn tó tọ́ ká ní máa fẹ́ ṣe ìbáhálà láti. dáadáa ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹni tí sọ fún ti kú wọn ti pa ẹ náà kẹ́ni kan kò ní padà wá ẹjáde jáde kàtẹ́kù òpùrọ̀ ọ̀nà wa ọ̀nà kéjì ẹ̀rí tẹ́ ẹ̀dá ní sòkòtò ti sòdí ẹ̀ fèrè ọ̀bí ti máa kọ̀ ọ̀bí ti tẹ̀ ẹ̀dá ní. alhamdulilayi musulmi ti ń sọ sọọsi àkókò ìsẹsẹ ọ̀daràn sí i. yẹ kí mùsùlùmí ọjọ́ pé ní ọ̀nà bá ń sọ sí i. yẹ fún ọwọ́ wá ọ̀kan nínú wọn ọ̀nà bá ń sáyè bẹ́ẹ̀ má ti fi nǹkan kan lẹ̀ lórí nítorí tọ́lọ̀ ọlọ́run ló fi dọ́dà rọ̀ rẹ̀ ẹ̀dọ̀ ló ṣe jẹ́ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت